kọ́ríntì kínní orí kejì. ẹ̀yin ará nígbà tí mo dé ọ̀dọ̀ yín n kò wá fi ọ̀rọ̀ dídùn tàbí ọgbọ́n ènìyàn kéde àṣírí ọlọ́run fún yín nítorí mo ti pinnu pé n kò fẹ́ mọ ohunkóhun láàrin yín yàtọ̀ fún jésù kristi àní ẹni tí wọ́n kàn máa gbélébù pẹ̀lú àìlera àti ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rù àti ìkọminú ni mo fi wá sọ́dọ̀ yín ọ̀rọ̀ mi àti ìwàásù mi kì í ṣe láti fi ọ̀rọ̀ ọgbọ́n tí ó dùn létí yí yín lọ́kàn padà iṣẹ́ ẹ̀mí àti agbára Ọlọ́run ni mo fẹ́ fi hàn kí ìgbàgbọ́ yín má bàa dúró lórí ọgbọ́n ènìyàn bí kò ṣe lórí agbára Ọlọ́run. a ń sọ ọ̀rọ̀ ọgbọ́n fún àwọn tí ìgbàgbọ́ wọn ti fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí kì í sì ṣe ti àwọn aláṣẹ ayé yìí agbára tiwọn ti fẹ́rẹ̀ pin ṣùgbọ́n à ń sọ ọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run ohun àṣírí tí ó ti wà ní ìpamọ́ tí Ọlọ́run ti ṣe ètò sílẹ̀ láti ìṣẹ̀dálẹ̀ ayé fún ògo wa kò sí ọ̀kan nínú àwọn aláṣẹ ayé yìí tí ó mọ àṣírí yìí nítorí tí ó bá jẹ́ pé wọ́n mọ̀ ọ́ ni wọn kì bá ti kan Olúwa tí ó lógo mọ́ àgbélébùú gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ohun tí ojú kò ì tí ì rí tí etí kò ì tí ì gbọ́ ohun tí kò wá sí ọkàn ẹ̀dá kan rí ni ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn àyànfẹ́ rẹ̀. nǹkan yìí ni Ọlọ́run fi àṣírí rẹ̀ hàn wá nípa ẹ̀mí ẹ̀mí ni ń wádìí ohun gbogbo títí fi kan àwọn ohun ìjìnlẹ̀ Ọlọ́run nítorí ẹ̀dá alààyè wo ni ó mọ ohun tí ó wà nínú ènìyàn kan bí kò ṣe ẹ̀mí olúwa rẹ̀ tí ó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ gan-an ni àwọn nǹkan ọlọ́run kò sí ẹni tí ó mọ̀ wọ́n àfi ẹ̀mí ọlọ́run. ṣùgbọ́n ní tiwa kì í ṣe ẹ̀mí ti ayé ni a gbà ẹ̀mí láti ọ̀dọ̀ ọlọ́run ni ó fi fún wa kí a lè mọ àwọn ẹ̀bùn tí ọlọ́run ti fún wa ohun tí à ń sọ kìí ṣe ohun tí ènìyàn fi ọ̀rọ̀ ọgbọ́n kọ́ wa ẹ̀mí ni ó kọ́ wa bí a ti ń túmọ̀ nǹkan ti ẹ̀mí fún àwọn tí wọ́n ní ẹ̀mí. ṣùgbọ́n ènìyàn ẹlẹ́ran ara kò lè gba àwọn nǹkan ti ẹ̀mí Ọlọ́run nítorí bí ọ̀rọ̀ òmùgọ̀ ni yóò rí lójú rẹ̀ kò tilẹ̀ lè yé e nítorí pé ẹni tí ó bá ní ẹ̀mí ni ó lè yé ẹni tí ó bá ní ẹ̀mí lè wádìí ohun gbogbo ṣùgbọ́n ènìyàn kan lásán kò lè wádìí òun alára nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ta ni ó mọ inú olúwa ta ni yóò kọ́ olúwa lẹ́kọ̀ọ́. ṣùgbọ́n irú ẹ̀mí tí kristi ní ni àwa náà ní.